èmi Abíọ́dún ọmọ Ọláwuyì mò ń fi àkókò yìí mo fi ń kí gbogbo wa pátápátá wípé ẹ sínú oṣù tuntun o oṣù tuntun tá a mú yìí yóò tù wá o inú gbogbo wa òun yóò dùn igbe tá a mú igbe oro kò ní ṣẹlẹ̀ nílẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa o ilé àwọn ọ̀tá wa wọn ó ti igbe máa tiwa a ò ní lójú a ò ní lẹ́rẹ̀kẹ́ ò ṣe é ìdùnnú àti ayọ̀ kò ní wọ́n nílé gbogbo wa lóṣù yìí lágbára lọ́wọ́ olódùmarè. gbọ̀nmìgbọ̀nmì nígbó gbọ̀nmìgbọ̀nmì nígbó alágbẹ̀dẹ òkè òun ló rọrí ògún orí ògún gbó kékeré dífáfú lónìí òun ló lè má mi tí sọmọ bíbí inú àgbọnìrègún ẹbọ ni wọ́n ní kó ṣe ó gbẹ́bọ ńbẹ òrúbọ ó gbẹ́rù ó tù ǹjẹ́ òní ló lè má mi tó bá dọ̀la dẹ̀rọ̀ ìgbín mi dé mo lẹ́rù àkókò ò bá pẹ̀rọ sí mi lórí pẹ̀rọ sí mi lọ́rùn pẹ̀rọ sí mi nílé pẹ̀rọ sí mi lọ́nà a ò ní jayé èlé lóṣù tuntun tá a mú yìí lágbára lọ́wọ́ olódùmarè ara yóò tún tẹrú tọmọ o gbèdè onídẹ́kókò lágbàlá ìran ẹ̀rọ̀fọ̀ kì í rógùn gbóná a ní rógùn gbóná o lágbára lọ́wọ́ olódùmarè ẹ̀rọ̀ ẹ̀rọ̀ onígi ìrókò òní soníbò a ò ní jayé ìnira o a ní jayé túláàsì bẹ́ẹ̀ là ní jayé tipátipá àkọlù bá ní ká kú àwa làwọn máa sọ̀rọ̀ wọn abo òun ló bá ní ká kú àwa làwọn máa sọ̀rọ̀ wọn o ìtàkùn bá sùn lébè ni ayé ní fi sùn sí lọ àwa làwọn máa rẹ́yìn àwọn ọ̀tá wa gbogbo lọ́kùnrin lóbìnrin lágbára lọ́wọ́ olódùmarè ayé ń lo sùúrù báyìí dandan ayé náà kò ní fi dandan sí lòdì ọ̀run ẹni bá ní amásìtiwa àwa làwọn máa jàkàrà wọn lágbára lọ́wọ́ olódùmarè lábàndé ní sawo òpínmírín nílé aládó lábàndé ní sawo òpínmírín nílé aládó lábàndé ní sawo òpínmírín nílé aládó ọ̀wọ́n wọ́n ẹyà gbẹ́lùjùmọ́tẹ̀ ọ̀wọ́n wọ́n ẹyà gbẹ́lùjùmọ́tẹ̀ ọ̀wọ́n wọ́n ẹyà gbẹ́lùjùmọ́tẹ̀ àánú mi ní fásí tó fi ní kí n máa kọ́ òun awo ìmọ̀lájèrè idẹ gúnugún ni mí mo tọ̀run kọ́ fáwálé ayé àkàlàmọ̀gbò ni mí mo tọ̀run màgbò gbà àwọn ló ṣe fá fún ọ̀run mi là ifá ń sawó lọ sílé alákọ̀lé àgbàǹdú ẹni tó bá mú ikú lọ́wọ́ tó fi ń porí èmi Abíọ́dún Ọmọláwuyì àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí níbi eku ẹ̀mí ìwọ ni kó o máa mì wọ́n lọ sọ́run eku ẹ̀mí ọmọdé ni àgbà ni ọkùnrin ni obìnrin ni oṣó ilé ni àjẹ́ ni pásítọ̀ ni wòlíì ni aláàfáà ni ẹlẹ́bọ lóògùn ni ló bá ń perí èmi àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ló ń perí wa níbi eku ẹ̀mí ìwọ ni kó máa mì wọ́n lọ sájùlé ọ̀run eku ẹ̀mí orógbó kó máa gbó èmi àti ẹ̀yin kó máa gbó wa sáyé obì kó máa bí ọ̀tá wa kó máa bì wọ́n sí kòtò òfún sàá kó máa sa gbogbo ọ̀tá wa pa lọ́kọ̀ọ̀kan tilétọ̀nà ńlá fi jin ológbò gbogbo oko làgbẹ́ fi jin wújù gbogbo oko olódùmarè yóò fèrè gbogbo jìn wá o ire gbogbo tí wọ́n bá ń ṣe lóde ayé orí wa yóò jẹ́ ká lè bá wọn ṣe é bí òjò bá rọ̀ ara tu ilẹ̀ ara yóò tu gbogbo wa pátápátá lóṣù yìí o a ó rojú lóṣù yìí a ó ráàyè òòfà yóò fari wá sílé gbogbo wa o aboyún ilé kí wọn máa bitibiti re àwọn àgàn wọn máa tọwọ́ àlàbòsùn wọn máa fi pa ọmọ lára ni o àwọn ọmọ wẹrẹ wọn ò ní yàn kú ìdùnnú òun ni yóò máa jẹ́ tiwa lóṣù tuntun tá a mú yìí lágbára olódùmarè ǹjẹ́ ta kẹsẹ̀ ní í ṣe láwùjọ òwú tológùnṣẹ̀ṣẹ̀ kò ní ṣe láwùjọ igi oko àbátalágẹmọ bá dá òun lòrìṣà gbà òòjọ́ òun lóró pín òun ní mú gbá òòjọ́ òun làṣẹ ìtọ̀ òun ní múlẹ̀ òòjọ́ òun làró má sọ ọjọ́ olúgbóngágà tó bá fojú kan ilé ayé ọjọ́ náà kò ní fojú kan òde ọ̀run ọjọ́ tí obìnrin tó bá fojú kan àlejò rẹ̀ ọjọ́ náà kò ní láṣọ ire gbogbo tí mo wí lónìí kó má lè yẹ̀ kó má rí bẹ́ẹ̀ kó má ṣe bẹ́ẹ̀ gbogbo ìwúre tí mo ṣe lónìí kárò òwúrọ̀ mọ́ o àṣẹ mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sínú oṣù tuntun oṣù yìí yóò gbé wá o yóò ṣàwásíre gbogbo àtàìkú tí í ṣe baálẹ̀ fọ́rọ̀ Abíọ́dún ni mò ń jẹ́ bàbá mi Olóńjọ́láwuyì ire o.